ayé mà le o àwọn èèyàn ló wà nù ilé tí wọ́n ń gbádùn ẹ̀dá lọ ti síta wọ́n rò pé ipò èèyàn wọ́n rò pé mo gọ̀ ni náà ya máa fi fìdá máa fi pàrọ̀nù rẹ àkúmọ̀ díẹ̀ tó fi ń tì wá tà tó dá wa náà gbénu lé ẹ̀wọ́n jẹ chicken egun ó fún wa ọlọ́run ò ti dá báyìí kékeré máa ní wá lára o ní fìfìgá pàrọ̀nù rẹ òde wúsẹ́ nìkan ó ṣe fẹ́ nìkan ókè o.